mo ní ilé ayé tẹ́ ẹ rí yẹn dàbí pápá ìṣeré tóníkálukú á ṣe tiẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ti fi ràn wá ṣe tiẹ̀ màá ṣe tèmi ohunkóhun tí kálukú bá ṣe a máa jíyìn fẹ́lẹ́dùmarè lọ́jọ́ ìgbéǹde àlìkè àmọ́ mo tún wá sọ fún yín pé ilé ayé tẹ́ ẹ tún wá rí yẹn ó dàbí ìgbà tí gbogbo wa wà lórí pápá ni tó wá gbé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sílẹ̀ tá wá ń sáré lé e ha ilé ayé ò látọ̀pin mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ àti wípé gbogbo apátápátá nǹkan tá a bá ṣe a máa jíyìn fẹlẹ́dùmarè pé nǹkan tá a wálé ayé wa ṣe rèé eléyìí ni mo fi ń kí wa mo ní agbe tó ń gbére pàdé olókun má gbére pàdé olókun mọ́ olókun ti wà ókè àlùkò tó gbére pàdé ọlọ́sà má wulẹ̀ gbére pàdé ọlọ́sà mọ́ ọlọ́sà gan ti wà alright ọ̀dọ̀ èmi àti ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wò mí nìkan máa gbére bọ̀ lọ́dọ̀ wa ọ̀gẹ́rẹ́rẹ́ ire owó ire ọmọ ire àìkú ti ṣe baálẹ̀ ọ̀rọ̀ ọ̀gẹ́rẹ́rẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ èmi àtẹ̀yìn mo kí gbogbo wa òyèyé abídèmí olúkú ewu lèmi jẹ́ èmi ẹ máa pè mí lọ́mọ onítòkò lókè àlejò lábẹ́ òkúta mi lọ́mọ ẹni fúnni lọ́mọ làálùpá ẹrú mọ sá àjọba ló lè lè lọ́kọ́ ní mi ọmọ àrélù ọmọ tó mú dà tó mú lọ bánu ẹ̀ lórí ọmọ ẹ̀gbá gbòǹgbò àkàlà mo dé lónìí nínú ṣe wọn mc mo dé lónìí nínú bí ìṣe mi yèyé afèdèṣẹwà one of Nigeria yèyé àpèrè gba wúrà yín náà rèé another one is a counterfeit ètò kù dédé àsìkò yìí ètò wa ètò yín ètò ọkùnrin ètò obìnrin ètò ọmọdé ètò àgbà ètò tẹ́tí ń retí tẹ́tí ń fọre rẹ̀ káàkiri ayé òun náà láti gbé wa sójú amóhùnmáwòrán yín yìí bó ṣe lọ entertainment ètò tó dùn tó wà sagalicious tó tún ní mentor nínú òun la gbé wa fún yín lónìí ẹ jókòó kẹ́ ẹ jẹ́ ká jọ tukọ̀ ètò náà ẹnì kejì mi wà ń bí MC Biggy. ìran ajá ló ní gbígbó ìran àgbò ló ní kíkàn ìran ahun báyìí ló ní kí n la kí n la ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ ní gbogbo gbogbo àkókò tí Ọlọ́run bá tò yìí sí a fi ń kí pé ẹ káàbọ̀ sórí ètò tó wà Swagalicious jù bó ṣe ń lọ entertainment Matthew Bolóde òkú lèmi ń jẹ́ máa pọ́ mọ́ èmi lọ́mọ ìṣàgá òkúmasè ọmọ erewó tí ò ní gbàgede hmm. ọmọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ̀ọ̀kan ìkọ́nù nǹkan yòókù la fi ń rán gbaṣọ ẹ̀ṣọ́ gbára ògbójò ọmọ apọ́nké kúrú bí ẹni pọnmọ a tún ti dé lénìí lónìí ètò yìí máa dùn gbọ́gbọ́n máa kán sí yeye ó yẹ ohun tá a mú wá lénìí ó yá nà ń bẹ̀ kó já lọ. MC Biggy kan tí mo mú wá lónìí rí pé mò ń ṣakọ mo fa kọ sí swaga ìgan pọ̀ ah, ah. mo ń fa kọ sí torí pé nǹkan tá a mú wá lónìí hmm. ó máa ṣe tẹrítọmọ láǹfààní àkọ́kọ́ náà a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àṣìṣe tí wọ́n máa ń ṣe nínú àwọn sinimá tá à ń wò àwọn sinimá àgbéléwò wa Big Ija hmm. kọ́kọ́ mu báyìí ná hmm. torí tó bá wo sinimá míì jábẹ̀ lórí àwọn kan tí wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ wípé àwọn gbóyìnbó hmm. tí wọ́n máa sàwọn òyìnbó as in you know is like àwọn vocabulary ńláńlá wọ́n máa sàwọn òyìnbó rádaràda àwọn míì àmú òyìnbó tí ọmọ kékeré ò gbúdọ̀ gbọ́ ọmọ kékeré ní ah aunty stop there you are wrong wọ́n á dẹ̀ máa sọ ti gbogbo àgbáyé dẹ̀ ń wò mo máa ń wò gbàmí pé kò sí director wọn bẹ̀ ni hmm. kí a máa sọ outcomes outcomes àtúfà ẹ̀sìn yẹn gùn kó lè gùn dáadáa kó lè gùn kẹlẹ̀ mọ̀ hmm. pé sí wà lẹ́yìn how comes bóyá ó ní kọ́kọ́ sọ̀rọ̀ nù sinimá ó ní à ah, ha ah, báwo ló yẹ ṣé kí ló ṣẹlẹ̀ ìgbà wo ló ṣẹlẹ̀ yẹn ni ah how comes mo ní kí ló dé wọ́n sòyìnbó tí ó correct kágbéyẹ̀sẹ̀gbẹ́ kan bígì hmm. ó tẹ̀ tún wá tó àwọn tí wàá ní wọ́n yin wọ́n ń bọ̀ ẹ̀jẹ̀ ò yọ ó dẹ̀ ti kú bígì ṣó ṣe é ṣe ni. o tiẹ̀ tún mọ́ ẹ tó yà mí lẹ́nu kéèyàn kú kó dẹ̀ tún máa mí. kó máa mí mi mọ̀ pé yẹn náà tún wà ń bẹ̀ èèyàn á kú á tún máa mí àwọn míì tún wà tó jẹ́ wípé àwọn tí wọ́n máa ń translate àwọn nǹkan tí wọ́n ń sọ sóyìnbó. Ah! ìyẹn lè gùn. mo máa ń gbá orí mi mú ni hmm. ẹ wo àwọn òyìnbó igilangi igilangi òyìnbó direct ni from Yoruba to English wọn dá ẹ mọ̀ gbọ́ oríṣiríṣi tábánikà wo gbogbo eléyìí àwọn àṣìṣe yìí ti ń pọ̀ jù nínú àwọn sinimá àgbéléwò wa ó dẹ̀ ń jẹ́ káwọn sinimá yìí káwọn èèyàn máa yẹ̀ wọ́n sẹ́gbẹ̀ẹ́ láti má máa wò wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá wo àwọn ọmọ kéékèèké wọn náà àwọn ò fẹ́ wo sinimá Yorùbá jàre ẹ̀ẹ́lẹ́lòmíì bígì wọ́n á ní ó wà ní skul irun tó ń ṣe ńgbà tó wà ní secondary school náà ló ń ṣe tó fi márì tó fi bímọ méjì mẹ́ta mẹ́rin ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe ń síbí. èmi àtúgbélé anọdún márùn ló fi gbélé yẹn kò tún ní kó ònú ilé tó ń gbé fọdún márùn. tí ò bá tiẹ̀ tún wá kúrò <laughs> ṣé orí MC Biggy tí ò bá tún wá kúrò nílé àti eh. ẹ̀sìn tún gbọ́ yẹn ẹlòmíì gbélé fọdún mẹ́wàá ṣùgbọ́n inú ilé yẹn sẹ́tìn ni kò sí bíyànjú lè kú ìṣẹ́ tó bó jẹ́ tẹlifíṣàn ni yóò yàtọ̀ yóò gbé kúrò bó jẹ́ ṣíà ni yóò lè yàn kọ́dá ṣe ìṣíà tí ó kù sí bó dẹ̀ jẹ́ ibi tó gbé kinní sí ni wọ́n ti tún ilé yẹn set ah ibà ibà ibà túndékèlà ní ibà à ń gbé bàbá ìbọ̀ láìpẹ́ ibà hmm. túndékèlà ní aláṣẹ mainframe films and productions torí pé tí mainframe bá fẹ́ sọ pé òun òun òun sọ̀rọ̀ nípa ayé àtijọ́ tẹlifíṣàn ayé àtijọ́ ló máa bá nulẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. tí mẹ́fẹ̀ẹ́ bá sọ pé òun fẹ́ sọ̀rọ̀ nípa ayé àtijọ́ á lọ́wọ́ àwọn bùbá. bẹ́ẹ̀ni. tí ojú bíbá ìlú àwọn ó kú àwọn road school àtijọ́ àwọn road school hmm. àwọn mọ́tò ọlọ́run mọ́mí títí kètì máa ń ra àwọn mọ́tò yẹn wọ́n sì ṣiṣẹ́ àwọn ìjàpá yẹrí ń bẹ́tọ̀ wọ́n sì ṣiṣẹ́ <laughs> ẹ̀ tún wá àwọn orin tí wọ́n máa kọ níbẹ̀ àwọn àṣìṣe tí à ń ṣe nínú sinimá wọn ti ń pọ̀ jù. yèyé àbí wò ṣàkíyèsí gbogbo àwọn sinimá tó ń jáde ń sinjé sinimá àgbéléwò hmm. wọn ti ń pa wọn ti sẹgbẹ. bẹ́ẹ̀ni wọn ò fi bẹ́ẹ̀ ra wọn mọ́ mélòó ló ń tà lọ́jà sí. bẹ́ẹ̀ni nítorí wípé hmm. àwọn àṣìṣe yẹn pọ̀ jù láṣẹ ní ká mú wá lónìí kẹ́ ẹ lè bá wa wá nǹkan ṣe sí ibi tí kùdìẹ̀kùdìẹ̀ bá wà nínú sinimá àgbéléwò ẹ tún ṣe pàápàá jùlọ mo tún wò kan ó sọ pé òun wà ní òun ṣiṣẹ́ kò tí ì má rí gba tó máa má rí jẹ́jẹ́ mọ̀ pé mékọ̀ọ̀pù tó mé nígbà tó máa má rí náà ló sì tún mé nígbà tó ń ṣiṣẹ́ náà ló tún mé nígbà tó ti má rí kí ló dé yóò ṣe jẹ makeup tó wà lójú mi nsìn tí wọn máa ṣe program yóò yẹ kó yàtọ̀ kí lélẹ tó máa jẹ pé makeup eléyìí náà ni màá tún gbé nítorí ìdí èyí àwọn àṣìṣe yìí ń pọ̀ jù ó dẹ̀ máa ń jẹ́ kí kinní yẹn máa súnyàn má jẹ́ káwọn sinimá yẹn máa súnyàn pé ah nonsense lè léyìn ṣe náà ẹ dédé sọ wípé ẹnìkan ó wọ ó wọ yarí nìkan bóyá wọ́n ti wá pa ibẹ̀ yẹn tì wọ́n á lọ shoot ẹ̀ lọ́jọ́ míì iṣẹ́ continuity ni ó yẹ kí continuity mọ̀ pé ah yarí ni silver ni yèyé wọ̀ o gold tẹ wọ̀ ẹ kọ́ lẹ wọ̀ o ẹ wá lọ wọ̀ silver silver yẹn ló yẹ kẹ́ padà sí ẹ tún lọ wọ̀ gold àwọn àṣìṣe yìí ó máa ń jẹ́ kí sinimá ó máa súnyàn wò torí pé àwa táwọn alẹ́ à ń ṣe òṣèré òwòrán ni wá ṣùgbọ́n tá a bá ti wá ń sọ fẹ́yìn tẹ́ ẹ jẹ́ òṣèré pé kò tẹ́ ṣe ikú díẹ̀ káàtó ṣe ni pé ó ti ó ní bá torí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà wa tá a wà nílé a máa ń rí gbogbo àwọn àṣìṣe wọ̀nyí a kì í ṣòṣèré òwòrán ni wá. Hmm Ah, ṣáwa ló tún wá yẹ ká máa sọ fún yín pé nǹkan báyìí ló yẹ kẹ́ ṣe nǹkan báyìí kan ló yẹ kẹ́ ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà tàbí rọbí nílò míì wá ní ó ń rọbí. ó rọbí lọ́wọ́. ẹni tó ń rọbí lọ́wọ́ tó bá make up bí ojú mi ṣẹ́ni tó ń rọbí tó wà nínú ìnira torí mo gbàgbọ́ pé téèyàn bá ń rọbí kó tó máa rọbí tó bá ti rómira àbáwọn ẹlòmíì tó máa ń rí ẹ̀jẹ̀ tó jẹ́ ìbẹ́kùn lọ́ fi ń bímọ mo fẹ́ kẹ́ mọ̀ pé ara ti ni obìnrin kára má ni wá ṣé gbà yẹn ló fẹ́ gbé make up ti make up tán báyìí kọ́mọ bẹ̀rẹ̀ sí ni mú mi fúnra mi ni máa fọwọ́ dàrú fúnra mi ni máa bí mo ṣe fà báyìí ni màmá ni ah yéé eh, yìí. ẹni tó ń jẹ̀rora lọ́wọ́. ẹni tó ń jẹ̀rora lọ́wọ́ ẹni ó ṣe irun tó fine wọ́n style irun yẹn dáadáa ẹni tó ń jẹ̀rora lọ́wọ́ hmm. make up àdúró dédé ẹni tẹ́ èkó náà wà lọ́wọ́ ẹ̀ ṣọ́nọ́ṣọ́nọ́ báyìí tọ̀rọ̀tọ̀rọ̀ hmm. ẹni tó bá ti ní ẹjọ́ bá mi gé dànù tó bá ti gé èkánná dànù ẹni tí ẹni ó ń rọbí lọ́wọ́ a máa wọ ní kàsábẹ́ àbó tight tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn àṣìṣe wọ̀nyí MC Biggy ó máa jẹ́ kí sinimá sún ní wò Biggy hmm. kí ni wọ́n rí sí. nígbà táwọn bàbá wa fèyí kọ́gbọ́n hmm. tí wọ́n ń ṣeré àgbéléwò hmm. ẹ̀rí bàbá jó bí ewé lẹ́yìn tó máa pariwo lálálálá bẹ́ẹ̀ni kọ́ńtínítì yẹn wọn kì í sọnù. tó máa ma làágùn. tó máa ní ká sọ̀rọ̀ nípa ọ̀gẹ̀dẹ̀ la fẹ́ sọ lẹ́nìí bẹ́ẹ̀ni bàbá jó bí ewé ò ní fẹ́ và yàkó ń ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ni bó ṣe mú ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ló máa mú paráǹtà ló máa mú oríṣiríṣi ayé òde òní yìí hmm. a ti wá bà gbogbo ẹ̀ jẹ́ àwa dàrú hmm. àgàgà káwọn pé a fẹ́ lu ọmọ bíi ọgọ́ta ọdún àwa hmm. lọmọ mọ bíi ogún ọdún wọ́n wá kun lọ́dà àá lọ kun lọ́dà wọ́n tí ẹ bá pòwe báyìí ara máa ní ọ́ ni tó bá gbòwe. kódà ah. ṣé rí gbogbo ẹfun tó fi kún yẹn ìkan ò ní bá kan mu gbogbo àwa wà lọ́tọ̀ọ̀tọ̀ ẹni tẹ́ ẹ pè ní arúgbó táwọn aráalé ti mọ̀ wípé MC Biggy ló ń ṣarúgbó yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ hmm. nígbà táwọn àgbààgbà sì wà ń bẹ̀ tẹ́lẹ̀ fi ṣarúgbó tẹ́ bá wo àwọn sinimá olóyìnbó hmm. wọn ní lọ mú Genevieve kọ́ lọ fi ṣe kọ́ lọ fi ṣe obìnrin kan tó jẹ́ gbàlagbà láyé Genevieve ló máa ṣe Genevieve ẹ̀ tí wọ́n á dẹ̀ fẹ́ni tó bá yẹ sípò tó máa fi ṣe ṣùgbọ́n ní sinimá yorùbá àgbéléwò àwọn àṣìṣe yìí ń níyàn lára ó ń bíyàn nú ó ń rùnyàn nú àwọn àṣìṣe pínpínpín tí ò yẹ kó ṣẹlẹ̀ rárá ló ń ṣẹlẹ̀ nígbà míì wọ́n á ní ẹlòmíì pé lánàá ó ń lọ sọ́dọ̀ lágbájá nígbà tó máa fi dé ọ̀dọ̀ lágbájá gèlè tó fi sórí ti sọnù hmm. wọn ò rí gèlè mọ́ ẹjọ́ tó lọ mo ló sọ gèlè sí bí mo ṣe ń bọ̀ sí mo wá fẹ́ lọ bá Eh, ọ̀gá wa kwame lọ́fíìsì ẹjọ́ bóun ni gèlè ṣe sọnù láti bí sí ọ́fíìsì ọ̀gá ibo ló jábọ́ sí ibo ló jábọ́ sí. Ah, ah. torí ìdí èyí àwọn àṣìṣe kéékèèké wọ̀nyí ó máa ń jẹ́ kí sinimá àgbéléwò yorùbá kó máa sùn níwò a sì ń bọ̀ lórí ẹ̀ hmm. ṣùgbọ́n má gbàgbé bó ṣe lọ entertainment lẹ́tọ̀ lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ iléeṣẹ́ Orísun TV tákàlẹ̀ sí channel one sixty eight ẹ máa wò wá ẹ fẹ́ polówó ọjà ni ẹ fẹ́ káfíntì wa gbé tiyín lárugẹ ni ẹ fẹ́ káwa náà fi tiyín gbé tiwa lárugẹ ni ẹ fẹ́ bá a dòwò pọ̀ lọ́rọ̀ kan ẹ gbìyànjú ẹ wo àwọn nọ́mbà tó lọ lójú amóhùnmáwòrán yín yìí àbí kẹ́ẹ̀kan sí wa níléeṣẹ́ Orísun TV àkàlẹ̀ sí ìlú ọgbà ibẹ̀ la kalẹ̀ sí bákan náà ẹ tún lè kàn sí wa lórí Instagram page wa tá a pè ní at Orísun TV lórí Facebook àwa ní at Orísun TV lórí Twitter at Orísun TV pé yèyé abídèmí olúkúewu lè fẹ́ kàn sí lórí facebook mi yèyé abídèmí olúkúewu àbí lórí instagram at yèyé abídèmí olúkúewu bákan náà lórí twitter at y olúkúewu lórí twitter ẹ kàn sí wa ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ kẹ́ wá máa wo bẹ́ẹ̀ ṣe máa máa tà torí pé ọmọ ẹ tà ló kọ́kọ́ ń tà kẹran kọ̀ọ̀kan tó tà ẹ dán wa wò lónìí ẹ hmm. mọ̀ pé àdánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ MC <laughs> Biggy àwọn hmm. twitter handle ti ẹ̀ ń kọ́. tí ẹ bá fẹ́ kàn sí MC Biggy ẹ lọ sí bolóde òkú matthew ní facebook hmm. tẹ́ ẹ bá dé instagram matthew bolóde òkú MC Biggy ní instagram ibi tá a wà ní méjèèjì nìyẹn fi tiwa a fi gbé tí lárugẹ ọjà á lè máa ta wàrà wàrà wàṣà. ní báyìí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn tá a hmm. bá padà dé MC Biggy máa yẹ̀bá díẹ̀ fún wa láti gbé àlejò wa wọlé ah, táwọn àlejò wa bá wọlé ah. <laughs> erin méjì ńlá. a ti lọ a ti lọ dùn. a ti lọ ní. Hmm. mentor a tuntun wá ń gbà swagalicious ẹ jẹ́ ká lókè lọ́hùn tá a bá padà ètò bó entertainment ó ń tẹ̀síwájú.